Ife text one. Ilé Ifẹ̀ jẹ́ ìlú tó ṣe pàtàkì púpọ̀ fún àwọn Yorùbá. Ìtàn sọ wípé Yorùbá bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀. Odùduwà lẹni tí ó ṣẹ Yorùbá sílẹ̀. Ifẹ̀ jẹ́ ìlú tó tóbi. Ọ̀pọ̀lọpọ̀ ère ló wà nílé Ifẹ̀. Ọ̀pá ọ̀rànyàn jẹ́ ohun tó ṣe pàtàkì ní Ilé Ifẹ̀. Odùduwà tó ṣẹ Yorùbá sílẹ̀ jẹ́ ènìyàn tí ó ṣe pàtàkì. Questions on Ife, text one. Irú ìlú wo ni Ilé Ifẹ̀ jẹ́ fún àwọn Yorùbá? Kí ni ìtàn sọ nípa ìṣẹ̀dálẹ̀ àwọn Yorùbá? Ta ni ó ṣẹ àwọn Yorùbá sílẹ̀? Ifẹ̀ kéré ni tàbí ó tóbi? Dárúkọ àwọn nǹkan tí ó pọ̀ ní Ilé Ifẹ̀. Kí ni ó ṣe pàtàkì tí a lè rí ní Ilé Ifẹ̀? Ifẹ̀ text two. Ifẹ̀ jẹ́ ìlú tó ṣe pàtàkì púpọ̀ nínú ìtàn Yorùbá. Odùduwà ni ẹni tó ṣẹ àwọn Yorùbá sílẹ̀. Ọ̀pá ọ̀rànyàn jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti rí ní Ilé Ifẹ̀ ọ̀ọ̀ni ni orúkọ ọba ilé-ifẹ̀ jẹ́ àwọn ará ilé-ifẹ̀ kì í sábà kọlà ifẹ̀ jẹ́ ìlú tí ó lókìkí púpọ̀ nínú àwọn nàìjíríà àwọn ará ilé-ifẹ̀ jẹ́ oníṣẹ́ ọwọ́. questions on Ife text two. dárúkọ ìlú tí ó ṣe pàtàkì nínú ìtàn yorùbá. ta ni òdúdúwa jẹ́? Níbo ni ọ̀pá ọ̀rànyàn wà? Kí ni orúkọ oyè ọba Ilé-Ifẹ̀? Ǹjẹ́ àwọn ará Ilé-Ifẹ̀ a máa sábà kọlà? Iṣẹ́ wo ni àwọn ará Ilé-Ifẹ̀ ń ṣe? Ifẹ̀ text three. ife jẹ́ ìlú tí ó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn ìtàn Yorùbá. Odùduwà ní ẹni tí ìtàn sọ wípé ó ṣẹ Yorùbá sílẹ̀ ọ̀pá ọ̀ranyàn jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti rí ní Ilé-Ifẹ̀ Ọọ̀ni ni orúkọ ọba Ilé-Ifẹ̀ jẹ́ àwọn ará Ilé-Ifẹ̀ kì í sábà kọlà àwọn ará Ilé-Ifẹ̀ kún fún iṣẹ́ ọwọ́ Ilé-Ifẹ̀ jẹ́ ìlú tí ó dára. Questions on Ife, text three. Ta ni Ọọ̀ni jẹ́? irú ìlú wo ni Ilé Ifẹ̀ jẹ́ kí ni àwọn ará Ilé Ifẹ̀ kì í sábà ṣe?